bẹ́ẹ̀ bá délé ẹ bá mi kálára ọmọ ògbólú ajé ẹ kájèrò ọmọ ọ̀kín orí àtà ẹ kí gúnugún ọmọ ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin aṣọ ẹ ká kàlàmọ̀gbò ọmọ ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbèjì ẹ̀wù ẹ sì bá mi kí tẹ̀ǹtẹ̀rẹ́ èyí tí balẹ̀ tí jẹ̀ fún akọni ni mò ń jẹ́ bàbá mi ló ń jọlá wuyì ti tó tọ́jọ́ méjì tó tọ́jọ́ mẹ́ta àti wa mo kí gbogbo yín mo ń fi àsìkò yìí mo fi ń ṣèbá bàbá mi ọ̀mọ̀wé adémọ́lá ọládìran bàbá ibi ara pápá làbẹ́ tu ibi gìjàgìjà làbẹ́kùn ìta gbangba làbẹ́wé ajílékege òjòjò oníṣeyín ara yín ó máa lé ní o lágbára ọlọ́run olódùmarè ẹ ní fàìsàn ló gbà ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ o torí ẹni tá a bá ń bù mu nínú omi ọgbọ́n rẹ̀ ó tọ́ ó sì yẹ ká gbóríyìn fún akọ iṣẹ́ ni bàbá ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá lágbára ọlọ́run iyì ò ní parẹ́ mọ́ yín nínú láṣìí olódùmarè tó ìwọ tó jẹ́ wípé tí wọ́n bá ṣe ọ́ lóore ibi òun nìwọ fi ń sẹ̀san oore padà súnmọ́ mi náà kò wá gbọ́ ìwọ tó jẹ́ wípé béèyàn bá ṣe ọ́ lóore tán ìṣubú ẹni tó ṣe ọ́ lóore nìwọ ń wá <laughs> ìwọ náà súnmọ́ mi náà kò wá gbọ́ làbárí ẹnu mi lónìí nítorí ohun tí mo fẹ́ sọ lónìí ohun tí mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ tó pọ̀ níbẹ̀ ni ẹ̀yin tó sì jẹ́ wípé bẹ́yìn bá jẹ́jẹ́ ẹ̀yin kì í mú ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá jẹ́ ẹ kì í mú ṣẹ ẹ̀yin náà ẹ súnmọ́ mi ẹ wá gbọ́ tẹnu mi lónìí nítorí wípé ohun méjèèjì tí mo kà sílẹ̀ yìí ewu ńlá òun ló wà nídìí ẹ o ká jẹ́jẹ́ ká má mú ṣẹ ewu ńlá ni o bẹ́ẹ̀ ẹni tó bá sì ń fi ibi tó fi ń ṣẹ̀sìn oore onítàn náà ò ní lábọ̀ ìpèkọ́ kì í sì ṣàdúrà bá a ṣe dáyé bá a ni bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé ǹjẹ́ kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi àsìkò yìí kí n máa fi kí àwọn ìyá mi méjì kan tí wọ́n ń sọjọ́ ìbí lénìí ìyẹn màmá mi olútayọ̀ mọ́gàjí ọmọ bàbá tó ń jẹ́ joshua adéyẹmí òdùgà pẹ̀lú màmá mi kejì adépẹ́lẹ́yìn àkàndé ọmọ bàbá tó ń jáde níyì ọ̀sìndẹ̀rọ̀ ọmọ bíbí òde rẹ́mọ òun làwọn méjèèjì lágbára láwùrà bí ẹ ti sọdún èyí ẹ̀ẹ́sẹ̀ míì nínú ire gbogbo nínú owó ọlá àtàìkú tí í ṣe baálé ọrọ̀ ẹnìkan yìí kó didi mọ̀dẹ̀kú ìrọ́jú o lágbára ọlọ́run lódùmarè ibi ò ní yà lọ́ọ̀dẹ̀ yín nítorí wípé èrò ọ̀nà wọn yìí yalé alákàmú mi báyé bá ń jáyé ẹ̀ ní mọ̀ níra o báyé bá ń jáyé ẹ̀ ní fàìsàn lògbà o ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣìí olódùmarè bẹ́ẹ̀ bá wá ń gbọ́ mi gbáròyé àbáyọ̀mí àti olúmídé òdùgà àwọn ló máa kí yín lórúkọ gbogbo ẹbí wípé àsọdúnmọ́dún la wà àsọdúnmọ́dún àsosùmọ́sù la wà àsosùmọ́sù ẹ ti sọdún èyí ná ẹ̀ẹ́sẹ̀ míì láṣẹ olódùmarè wọ́n ní kí n sọ wípé ìgbà ọdún ọdún kan ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ibi tó fi ń ṣẹ̀san oore ẹ súnmọ́ mi ẹ wá gbọ́rọ̀ ẹnu mi lónìí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ajẹ́jẹ́ mọ̀mọ́sẹ̀ ni yín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tán bá tiẹ̀ ti róbìnrin tán kò sí ẹ̀jẹ́ tí wọn ò lè jẹ́ <laughs> ẹ̀jẹ̀ tẹ̀ ń jẹ́ tẹ́ ẹ̀ yìí ewu wà ń bẹ ewu tó rọ̀ mọ́ ó pọ̀ jáǹtirẹrẹ ni o ẹ̀yin náà ẹ súnmọ́ mi ẹ wá gbọ́ làbárì ẹnu mi lónìí kẹ́ ẹ kájọ kọ́gbọ́n ohun mi gínígíní awọ àtẹ́lẹ̀ ẹwọ́ orin rìn mí gìnìgìnì awọ àtẹ́lẹ̀ ẹsẹ̀ adíáfòsà ńlá ọ̀sẹ̀ rẹ̀ èyí tó lọ ń tẹ amúsùn ọmọ rẹ̀ nífá <laughs> ṣe rí ńlá ọmọ ò ó wá fẹ́ mú amúsùn lọ sí odò láti lọ tẹ̀ nífá òòṣà náà ṣẹ̀mọ̀gbò ó wá mú Ọ̀rúnmìlà ó mú dání ìgbà tí wọ́n dódò tí wọ́n tẹ amúsùn nífá tán kára amúsùn lè tètè yá bí wọ́n ṣe tẹ amúsùn nífá tán tí wọ́n fẹ́ máa padà sílé òòṣà ńlá ó wá sọ fún Ọ̀rúnmìlà ó ní tẹ̀m̀bẹ̀lẹ̀ ó ló ti da ògùn sílẹ̀ lójú ọ̀nà táwọn ó gbà kọjá fún àwọn Ọ̀rúnmìlà ní kò burú ó náwó bá ti kù dẹ̀dẹ̀ káwọn ó débi tó yí tẹ̀m̀bẹ̀lẹ̀ da oògùn náà sí ó láwọn ó sì ṣe ọ̀nà yà ó ní àwọn ó yà sínú igbó ó ní nítorí pé tẹ̀m̀bẹ̀lẹ̀ kan kò ní da oògùn lẹ̀ sójú ọ̀nà kó tún gbanú igbó adé á fún ọ̀pọ̀lọ́ tó jìn sínú ọ̀fìn bí wọ́n ti yà sínú igbó ni wọ́n bá bá ọ̀pọ̀lọ́ àkèré àti kọ̀ǹkọ̀ nínú ọ̀fìn tí wọ́n jìn sí bí wọ́n ti débẹ̀ ọ̀pọ̀lọ́ ló pariwo pé kí òòṣà ńlá ọ̀sẹ̀mọ̀gbò wípé kó gba àwọn kó yọ àwọn nínú ọ̀fìn yìí òòṣà ńlá ọ̀sẹ̀mọ̀gbò wá dáhùn ó ní pé ó ní irin lòún wá tí òun fẹ́ pa àwọn kọ̀ǹkọ̀ àkèré àti ọ̀pọ̀lọ́ wọ́n wá dá lóhùn wípé tó bá ti lè yọ àwọn nínú ọ̀fìn wọ́n ní kó má ṣe yọnu pé àwọn ó pa irin fún un <laughs> ohun tẹ́ ẹ̀ bá lè ṣe ẹ mọ́ jẹ́jẹ́ rẹ̀ ewu ńlá wà ń bẹ̀ ọ̀pọ̀lọ́ kọ̀ǹkọ̀ àtàkèré wọ́n ní tí òòṣà ńlá tó bá lè yọ àwọn nínú ọ̀fìn wọ́n ní àwọn ó pa irin fún un òòṣà ńlá ọ̀sẹ̀ mọ̀gbò ó bá mú ọ̀pá àṣẹ ọwọ́ rẹ̀ ó nà sí ojú sánmà ó bá pàṣẹ pé kí òjò rọ̀ lòjò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò rọ̀ títí ọ̀fìn tí ọ̀pọ̀lọ́ kọ̀ǹkọ̀ àti àkèré tí wọ́n jì sí ọ̀fìn náà kún kọ̀ǹkọ̀ àkèré àti ọ̀pọ̀lọ́ wọ́n ráyè jáde nínú ọ̀fìn òòṣà ńlá ọ̀sẹ̀ mọ̀gbò àtọ̀rúnmìlà àti ọmọ ọ̀sà ńlá wọn bá tiwọn lọ àkèré kọ̀ǹkọ̀ àti ọ̀pọ̀lọ́ àwọn náà bá tiwọn lọ. lẹ́yìn tí wọ́n ṣèlérí yìí fún ọ̀sà ńlá tán ọjọ́ ń gorí ọjọ́ ọ̀sà ńlá ó wá gbéra ó lọ bá wọn nílé ó ní ọ̀wù ó ní látijọ́ tí wọ́n ti ṣèlérí páwọn ó pe irin fóun ó lóun ò rí wọn ó ní wọn ò sì wá sọ́dọ̀ náà láti wá dúpẹ́ ó ní níbo náà ti ń ṣerú ẹ̀ àwọn ọ̀pọ̀lọ́ wọn bá sọ fún wípé kó wo àwọn pé mélòó lára àwọn ṣé àwọn lè pa irin fún ènìyàn pé agbára wo làwọn ní táwọn ò fi pa irin wọ́n ní irin òun kọ́ làwọn láwọn ò pa fún òòṣà ńlá wípé kó lè yọ àwọn nínú ọ̀fìn òun làwọn ṣe ṣe ìlérí bẹ́ẹ̀ fún wípé ohun táwọn sọ fún ni wípé orin òun làwọn ò kọ fún òòṣà ńlá ni ó dáa èyí orin ẹ̀ kọ dídúpẹ́ ẹ̀ wá dúpẹ́ orin tẹ́wálẹ́ máa kọ ọ̀hún báwo lẹ ṣe fẹ́ máa kọ ọ̀pọ̀lọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin wípé ó yọ mí ó yọkọ ọ̀ọ́ ó yọ mí ó yaya ọ̀ọ́ ó yọ mí ó yọmọ ọ̀ọ́ òṣàwá wa ní ó da kò burú pé láti bí wọn ṣe ń sọ̀rọ̀ yìí lọ ó ní kí wọn máa wá sí ọ̀dọ̀ ńlọ́sọ̀ọ̀sẹ̀ kí wọn máa kọrin tí wọ́n láwọn ó kọ yẹn kí wọn sì máa mú obì wá pé àwọn ó máa pa obì àwọn ó sì máa jẹ òṣà ńlá padà sílé ọ̀pọ̀lọ́ àkèré àti kọ̀ǹkọ̀ wọ́n wá ń lọ sí ọ̀dọ̀ òṣà ńlá lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n lọ ń kọrin fún un ó yọmí ó yọkọ ọ̀ọ́ ó yọmí ó yaya ọ̀ọ́ ó yọmí ó yọmọ ọ̀ọ́ wọ́n pa obì wọ́n sọ obì wọ́n jẹ ìgbà tó wá ọjọ́ bẹ̀rẹ̀ sí ní gorí ọjọ́ lẹ́yìn èyí ọ̀pọ̀lọ́ kọ̀ǹkọ̀ àti àkèré bí wọ́n ṣe tún pera wọn nù pé ẹgbọ́n náà bàbá yìí mà fẹ́ sọ dojú ọwọ́ mà nù pé yóò mú àwọn lẹ́rú kò ní jẹ́ káwọn ráyè ṣe tàwọn wọn wá ní kò burú pé káwọn kúkú yẹjú ẹ̀ pé káwọn ó pa òòṣà ńlá <laughs> ẹni tó ṣoore wọ́n sì fẹ́ kí oore wọ́n fẹ́ kó dìbì mọ́ lọ́wọ́ wọ́n fẹ́ fi bí wọ́n fẹ́ fi san ẹ̀san oore ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí wọ́n ti ń gbèrò yìí òun lò sá ńlá ọ̀sẹ̀ màgbò òun ló ti rí wọn wọ́n wá kóra wọn jọ wọ́n wá rẹ obì wọ́n fi oògùn burúkú májèlé olóró wọ́n fi sínú obì nírètí wípé táwọn bá tún ti lọ táwọn lọ kọrin pé táwọn bá ti dé ọ̀dọ̀ rẹ̀ táwọn bá ti so obì àwọn ò ní jẹ obì táwọn bá ti da obì pé òòṣà ńlá ọ̀sẹ̀ mọ̀gbò nìkan ni ó jobì bí wọ́n ti dé ọ̀dọ̀ òòṣà ńlá òòṣà ńlá kí wọn káàbọ̀ ẹ mọ̀ ẹ àwọn tó níṣẹ́ ibi lọ́kàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti yára mọ́ òòṣà ńlá wọ́n kí bàbá àbọ̀rúbọ yẹ o wọ́n kí dáadáa ṣé òòṣà ńlá sì ti mọ gbogbo ète wọn bí wọ́n ti dé òòṣà ńlá ní nǹkan ó yàtọ̀ díẹ̀ lónìí ó ní kálukú ni ó da obì tiẹ̀ tí ó sì jẹ́ lónìí ṣe mọ̀ pé ojú ti ká wọn mọ́ wọn ò lè sọ pé rárá òṣà ńlá bá pe ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ bọ́ síwájú ó da obì tiẹ̀ bọ́pọ̀lọ́ ti da obì tó da obì tán òṣà ńlá ní kó mú lára obì kó jẹ obì ọ̀pọ̀lọ́ jẹ obì tán bọ́pọ̀lọ́ ti jẹ obì tán lójú ọ̀pọ̀lọ́ ló bá ràn kankankan lọ́wọ́ rẹ̀ ló bá súnkì gbogbo ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní súnkì ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sẹ́gìrì ó bẹ̀rẹ̀ sí ní tú ètútú pùpù òṣà ńlá ní sẹ́rí wípé iṣẹ́ bi tó fẹ́ ṣe òun ló dà lé lórí ó ní kí ọ̀pọ̀lọ́ ó ní kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ó tún ké sí àkèré ó ní kí àkèré náà wá dàbí tiẹ̀ àkèré náà dàbí lẹ́yìn tó dàbí tán òòṣà ńlá kó jẹ lára obì tó dà òun náà jẹ lára obì tó dà tán lọ wá àkèré bá nà tàn bẹ́ẹ̀ ni rẹ̀ rí gẹ́gẹ́dẹ́n ojú rẹ̀ náà ràn kankankan bẹ́ẹ̀ ló ń bu ìtọ̀ ní ìdí yẹ̀rìyẹ̀rì ó bẹ̀rẹ̀ sí ní dáàdì tọ̀ ńlá òòṣà ńlá bá ké sí kọ̀ǹkọ̀ ó ní kò náà ó dàbí tiẹ̀ kọ̀ǹkọ̀ dàbí tiẹ̀ tán òòṣà ńlá ní kó jẹ lára obì òun náà jẹ obì tán bẹ́ẹ̀ lọ́wọ́ kọ̀ǹkọ̀ lọ́wọ́ rẹ̀ náà bá nà tán tán tán bẹ́ẹ̀ nìkùn rẹ̀ náà rírin gidi lójú rẹ̀ náà kankankan òòṣà ńlá ní kò náà bọ́ sẹ́gbẹ́ kan oníṣẹ́ rí ibi tí sẹ́ẹ̀bì yín bá yín dé ó lòún ṣe yín lóore ibi lẹ fẹ́ fi san ibi tẹ wá fẹ́ fi san òun ló dà lé yín lórí yìí òòṣà ńlá ọ̀sẹ̀ mọ̀ bó wá ní látòní lọ ó ní kí wọn mọ̀ wá sílé òun lọ́sọ̀ọ̀sẹ̀ mọ́ láti máa wá da obì ó ní látòní lọ ó nílé ara wọn ni kí wọn ó ti máa ṣe àtìgbà náà òun ló ti wá di wípé bí òjò bá ti rọ̀ ẹ máa gbúrò àwọn àkèré tí wọ́n máa dún ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ torí ibi tí wọ́n fi ṣẹ̀san oore tí òòṣà ńlá ọ̀sẹ̀ màgbò tó ṣe fún wọn lọ́jọ́ sí òun ló fà á títí dòní tó fi jẹ́ wípé tí òjò bá ti rọ̀ ẹ máa gbúrú ọ̀pọ̀lọ́ tí wọ́n máa dún ọ ọ ọ ọ ọ ọ ọ kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe láti ìṣẹ̀ǹbáyé wọn torí ibi tí wọ́n fi sóòsà lọ́sẹ̀ mọ̀gbò tó gbé wọn ṣépè òun ló fà á tí wọ́n fi ń dún bẹ́ẹ̀ títí dòní olónìí <laughs> ìwọ ọ̀rẹ́ mi bí wọ́n bá ṣe ọ́ lóore ọpẹ́ ni kó o máa dúró má gbìyànjú láti fi bi láti fi ṣẹ̀san oore ohun tó o bá sì lè sí nílé ayé má gbìyànjú àti ṣèlérí pé ó ṣe é nítorí wípé tó o bá ṣèlérí tó o jẹ́jẹ́ tó o mú ẹ̀jẹ́ náà ṣẹ ewu tó wà ńbẹ̀ ó lágbára púpọ̀ o ǹjẹ́ ọ̀bẹ níbẹ̀ ṣú o àtẹ́lẹsẹ̀ a sì yẹ̀nà wọ́n máa lọ lónínú wọn padà láìpẹ́ pẹ̀lú àṣẹ olódùmarè ẹni bá ní má bọ̀ òní wọn ò ní dé bá orí kì í fáwọn o ẹ̀dọ̀ kì í dùngbín òtútù kì í mẹ́ja lálẹ́ odò wọn kì í kí odidi mọ̀dẹ̀ kú ìrọ́jú ayọ̀ àti àlàáfíà tí mo fi yín sí lónìí òun ni wọ́n tún padà bá yín lẹ́mìí láṣẹ olódùmarè ǹjẹ́ kó tó dìgbà náà ẹ má gbàgbé láti bá mi subscribe sí youtube channel mi yìí ire òun lójú owó ń rí a ò ní gbúrò aburú síra wa o ó dìgbà kan náà.